òjòwúbìnrin kan rèé o kínní ọkọ rẹ̀ ló gé bọ́ sílẹ̀ lọ́gànjọ́ òru iléeṣẹ́ ọlọ́pàá agbègbè chota lórílẹ̀‐èdè Peru tí láwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan ìyáálélé kan abilékọ Maleni Rimarachin Kolunche ẹni ọdún mọ́kàndínlógójì tó fìbínú àti ìtara pé ọkọ ilé òun ọ̀gbẹ́ni Ivan Cesspade ẹni ọdún mọ́kàndínlógójì ní àlè níta tó sì fọ̀bẹ kíṣìnì gé kínní ọkọ rẹ̀ bọ́ sílẹ̀ lásìkò tí ìyẹn ń sùn lọ́wọ́ aláròye gbọ́ pé ọdún kẹrin rèé táwọn olólùfẹ́ náà ti jọ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya ṣùgbọ́n tí èdè àìyedè kan ṣẹlẹ̀ láàrin wọn abilékọ maleni ló fẹ̀sùn àgbèrè kan ọkọ rẹ̀ pé ó ń yan àlè níta pàápàá jùlọ nígbà tí ìyẹn mu ọtí yó kẹ́rì lọ́jọ́ tó pẹ́ kó tó wọlé ìjà ńlá ni màlẹ́ni gbé kò ó lójú tó sì ń pariwo burúkú lọ́jọ́ náà ṣùgbọ́n nígbà tí kò ṣetán láti gbọ́ àlàyé tí ọkọ fẹ́ ṣe lórí bó ṣe pẹ́ wọlé ni ọkọ bá fìbínú lọ sùn sórí bẹ́ẹ̀dì rẹ̀ ṣùgbọ́n ṣe ni màlẹ́ni lọ fìbínú mú ọ̀bẹ aṣọ́rò kan tó sì fi gé kinní ọkọ rẹ̀ bọ́ sílẹ̀ pátápátá ìgbé burúkú tí ọkọ ọ̀hún ké láti ojú oorun ló jẹ́ káwọn aráalé tí wọ́n ń gbé sáré wá fún ìrànlọ́wọ́ tí wọ́n sì gbé ọkọ lọ sílé ìwòsàn ìjọba agbègbè náà tí wọ́n ń pè ní Chiclayo Hospital nígbà táwọn dókítà oníṣègùn òyìnbó tó ń ṣètọ́jú rẹ̀ kò lè ṣètọ́jú gidi fún un ni wọ́n bá tún gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè Lima tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Peru níbẹ̀ làwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tí ń ṣètọ́jú rẹ̀ lọ́wọ́ báyìí ṣá o àbílẹ̀kọ ti takú pé òun kọ́ lòun gé kinní ọkọ òun yìí ó ní ọkọ òun ló fìbínú gé nǹkan ara rẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọ̀bẹ àwọn ẹbí ọkọ ìyàwó tí abilékọ màlẹ́nì gé kinní ẹ̀ tí láwọn ò ní gbà pé kí obìnrin náà lọ láì jìyà rárá wọ́n ti gba béèlì màlẹ́nà báyìí pé kó lọ ṣètọ́jú ọmọ oṣù mẹ́ta kan tó ń tọ́ lọ́wọ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ ọ̀gbẹ́ni larinka lòṣìó tí láwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fojú ìyáálé ilé ọ̀hún ba ilé E adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television.